so mo mà kí yín o mo kí gbogbo yín níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi wípé etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò mà ní di bákan náà ojú tẹ́ ẹ fi ń rí wa o kò ní fọ́ o àwa láwọn máa wá ẹ̀yin náà láwọn máa bá ikú kò ní wá gbéṣe o lọ́la ṣe èdùà àmì yárọ́bì ó hmm. mà tún ti dé o gẹ̀ǹgẹ̀ǹgẹ̀ǹgẹ̀ǹgẹ̀ǹgẹ̀ǹ ẹ̀yin èèyàn mi ǹjẹ́ ẹ ti gbọ́ wípé omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ń bọ̀ ní ìpínlẹ̀ mọ́kànlélógún hmm. Hmm. ó ga o wọ́n ní omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ń bọ̀ ní ìpínlẹ̀ mọ́kànlélógún tí gbogbo wa bá rántí dáadáa vividly wípé àwọn prophesy kan ti jáde àwọn ìran kankan ti jáde tó sọ̀rọ̀ nípa bí ọdún yìí ṣe máa end towards ending wọ́n dẹ̀ mẹ́nuba wípé ìkún omi ó máa pọ̀ ní ọdún yìí tí gbogbo wa bá tẹ bá bá ẹyin tẹ bá bá mi fi ọkàn bá program wa yìí lọ Yorùbá Nation wa yìí náà ni òmìnira ilẹ̀ Yorùbá ló ṣe kókó ẹ wò gbogbo wa tẹ bá ń ba lọ ẹ máa rántí wípé wọ́n ti wà nínú prophesy pé omi yalé àgbàrá ya ṣọ́ọ̀bù ó sì ń bọ̀ now another one tún lélẹ́yìí o tó jẹ́ pé wọ́n jẹ́ kọ́ Yorùbá pé omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ń bọ̀ ní ìpínlẹ̀ mọ́kànlélógún hmm. ìyẹn ìpínlẹ̀ mọ́kànlélógún ni o lọ́wọ́lọ́wọ́ báyìí ni wọ́n sọ pé omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù máa dé ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ dákun o ẹ jẹ́ ká máa ṣe kí ni ẹ jẹ́ ká máa dira nítorí pé ṣẹ́rí ìkún omi ọdún yìí hmm. Hmm. à ń ṣe problem à ń ṣe problem àìróúnjẹ jẹ omi náà tún wá ń pọ̀ ṣe mọ̀ pé àwọn ìlú kọ̀ọ̀kan kọ̀ọ̀kan wọ́n ti ń ṣe kínní wọ́n ti ń complain omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ní ilẹ̀ yorùbá of recent láìpẹ́ ni mo ṣe ti ìlú àwọn ìlú tí wọ́n pariwo pé kí ìjọba ó gba àwọn o lọ́wọ́ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tí ó ti gbé gbogbo property wọn lọ ẹni tó bá bá wa fi ọkàn bá ètò wa yìí lọ tó jẹ́ pé ó ti gbé gbogbo property wọn lọ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe mọ̀ pé wọ́n tún ti wá gíìfù àsọtẹ́lẹ̀ ká pè lásọtẹ́lẹ̀ wípé omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ó ń bọ̀ ní ìpínlẹ̀ mọ́kànlélógún that is twenty one states twenty one states hey ó ga o twenty one states ẹ jọ nígbà tí omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù bá wọ ìpínlẹ̀ mọ́kànlélógún mélòó ló wá kù ah, ṣé kì í ṣe pé ìran tí àwọn bàbá yìí rí wípé ìyà ọlọ́run pé ìbínú ọlọ́run ń bọ̀ pé ìbínú ọlọ́run ló ń dé sí wa lórílẹ̀‐èdè nàìjíríà tó fi jẹ́ pé omi yalé àgbàrá ya ṣọ́ọ̀bù ló wá kàn báyìí ẹ wo tí ẹ mọ̀ pé àwọn ìran kan ti jáde tó sọ pé ọlọ́run bínú torí àwọn iye ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tí wọ́n ti ta sílẹ̀ ní ìlú lọ́wọ́lọ́wọ́ báyìí ó dàbí wípé um ó ti fẹ́ máa ṣe o nítorí ìṣọwọ́ tí omi fi ń gbé àwọn properties lọ ìṣọwọ́ tí omi fi ń ba nǹkan ní àwọn èèyàn jẹ́ ṣe mọ̀ pé ní ẹnu ọ̀rọ̀ omíyalé àgbàrá yaṣọ́ọ̀bù iná ló jẹ́ kí àwọn ìlú kan jáde ìyẹn àgbówá nílùú ògìjò táwọn náà jáde tí wọ́n ń pariwo pé omi ti gbé gbogbo properties wọn lọ wípé omi ti gba ilé lọ́wọ́ wọn ẹ̀yin ìyá mi bàbá mi ṣé kò ń ṣe pé ó ṣìṣì kìnnì ó ti ti ṣẹlẹ̀ lọ báyìí bẹ́ẹ̀ ni nítorí pé the way bí omi ṣe ń gbé àwọn properties tó dẹ̀ pé ọ̀pọ̀ ẹ̀mí ti tibẹ̀ sọnù tí ìjọba ò dẹ̀ rí nǹkan kan bá wa ṣe sí ọ̀pọ̀ ẹ̀mí ti tibẹ̀ sọnù tí ìjọba ò ṣe kankan sí. Si àwọn tí wọ́n ń pariwo for good twenty years pé omíyalé àgbàrá shop ti gba property for gan even till now they have never come to help for them. now àáfàá yìí ló jáde o ni ó give uh, ọ̀rọ̀ jáde wípé omíyalé àgbàrá ya shop ó ń bọ̀ ní ìpínlẹ̀ mọ́kànlélógún hmm. tó túmọ̀ sí wípé gbogbo àwa tá a bá ní ilé létí odò ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa ṣe kí ni ẹ jẹ́ ká máa wá bá a ṣe máa jáde nítorí pé lọ́wọ́lọ́wọ́ yìí omi ó máa pọ̀ ẹ má jà parọ́ tanra wa omi máa pọ̀ torí the way bí omi ṣe ń gba properties tí ó ń gba nǹkan ọ̀ní tí ó ń gba ẹ̀mí èèyàn ah ó le ó le ó dẹ̀ lẹ́tìkẹ́ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ṣe rí ìdí tá a fi sọ wípé ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ṣẹ́ríìrí tá a fi ń pariwo pé òmìnira ilẹ̀ yorùbá la fẹ́ nítorí wípé kí ni àwọn ìjọba kọ̀ wọn ò wá àtúnṣe ṣe sí ẹkún àwọn ará ìlú and people are dying àwọn ìjọba kọ̀ wọn ò rí àtúnṣe ṣe sí ẹkún ará ìlú pẹ̀lú bá a ṣe ń pariwo tó wípé omi yalé àgbàrá yẹ ṣọ́ọ̀bù kí ìjọba bá wa wá nǹkan ṣe sí síbẹ̀ wọn ò rí nǹkan kan ṣe sí i still yet wọ́n ṣe kí ni ohun tó jẹ́ kán mójútó wọn ò mójútó nǹkan míì ní tí ò necessary ni wọ́n mójútó bíi private jet kí ló kàn ṣé gbogbo yẹn ni ṣé yẹn nìkan ló ṣé yẹn ni problem ará ìlú ni we said we are dying of flood still yet they never come to help ẹ wọ ẹ̀yin ìyá yín bàbá mi ẹ bá mi ṣí ẹ jẹ́ kó lọ viral jẹ́ kó lọ káàkiri nílé lóko lọ́nà lẹ́yìn odi wípé èyí tí àjẹyà ìjọba ti tó ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ jẹ́ kó pín orílẹ̀-èdè ẹ jẹ́ kó ní kálukú lọ we are tired we are tired olóyè adéyẹmọ Sunday Igboho ṣá bàbá ara nǹkan tí bàbá ń sọ rèé tó fi ń tẹnumọ́ pé àní ẹ jẹ́ kó ní kálukú lọ nítorí pé what is the essence of a leader that never feel the pain of of his people tó túmọ̀ sí wípé kí ni kókó olórí tí ò tí ò káàánú ìṣòro tí àwọn ará ìlú rẹ̀ ń là kọjá tí àwọn èèyàn rẹ̀ ń là kọjá yes now àìwọ ah, ẹ̀yin ìyá mi bàbá mi ó ń ká mi lára nítorí pé ọ̀pọ̀ ẹ̀mí ló ti bá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù lọ tó dẹ̀ jẹ́ wípé serious there is no correction to it wọn ò bá wa wá àtúnṣe ṣe sí i ṣé bá a ṣe fẹ́ continue rẹ̀ now prophecy to give jáde sí wípé ó sì tún ń bọ̀ ah! ẹ ìgbà wo la tó fẹ́ bọ̀ ìgbà wo la fẹ́ bọ̀ ẹ wò ẹ jẹ́ ká ka àwọn àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn kọ̀ọ̀kan nítorí pé ah, ó ń dùn mí ah, ọlọ́run á gbà wá o lọ́wọ́ ogun omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù yìí àbí o ọlọ́run á gbà wá ni o lọ́wọ́ ogun omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tó ti jẹ́ pé àìtí ìbọnú ẹ̀ wọ́n tún ti ń give prophecy mi. Ah, yorùbá nation la fẹ́ no retreat no surrender bẹ́ẹ̀ ni yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ yorùbá la fẹ́ no retreat no surrender ẹ̀yin ìyá mi bàbá mi. divide this country let igbo go on their own let yoruba go on their own make everybody dey on their own abẹ́ẹ̀ ni o ẹ jẹ́ kó níkàlùkù pín ẹ jẹ́ kó níkàlùkù lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ pín ìlú yẹn jẹ́ kó níkàlùkù lọ ẹ wo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ bá mi like ẹ share, ẹ subscribe, ẹ bá mi tẹ̀ ẹ́ sójú ẹ̀. Ẹ jẹ́ kó yá àwọn èèyàn lóko lọ́nà pé Yorùbá nation la fẹ́. No retreat, no surrender. Ẹ dákun ẹ bá a kọ sí comment section pé we want to regain our Yorùbá nation. Yorùbá nation ni o. God bless Yorùbá nation. Mo fi sọ pé ó dàbọ̀.